وأشهد محمد عبده ورسوله اتقوا الله ومسؤولات الذنوب فقد فاز فوزا عظيما اما بعد فان افضل الحديث كتاب الله وشر فإن كل محدث كل wannan al'islam na في حتى قال ومن ومن ترك ذنبا من الذنوب لله سبحانه تركه لغير الله لم يكن مخلصا ولم تصه توبته فإن الله سبحانه وتعالى لا يقبل من الأعمال إلا من كان خالصا له وحده سبحانه وليس لأحد في شيء فقد يتوب الإنسان من المعصية خوفا من الفضيحة والنأو ذلك وفي طور نفسه أنه لو وجد سفر لقام بها ثالثا الاتباع عن ناسيا عباد الله ولا لا ولا تتصوروا صحة التوبة مع الإقامة على المعاصي حال التوبة فالذي يرجع إلى الله سبحانه وتعالى فهو مقيم على الدب لا يعد تائبا لأن الله سبحانه وتعالى قال وتوبوا أي إشارة إلى معنى إقلاه عن المعصية لأن النفس المتعلقة بالمعصية ما تخلص تجاهد تجاهد نفسه فقاله جزوع المعصية من قلبه رابعا الاعتراف بالذنب إن التوبة لا تكون إلا عند ذنب وهذا يعني أن التاهب معرفة لذنبه والجأل تاهب بذنب مناف العدى لذلك لا تصيح توبته إلا بعد معرفته بالذنب والاعتراف به أبقى فعلا عليكم إكيالا أولي الجهجة تاريخ ومن بعد نبوى محمد صلى الله عليه وسلم وسلم محمد صلى الله عليه وسلم من عطاره ولا تنبان بان صحابة تنبان صورة النبي ما جوجو نطي أولا الله ودينا تاجو دلو باتي صورة يدالو لسليما أيكم تليور دا تتاكوت الله تتاكوت النبي محمد صلى الله عليه وسلم ànábì sallallahu alaihi wasallam àmọ́ ìgbé yí wọn ìlànà tí wọ́n ti ń sin lọ́run tí wọ́n ti ń jèrè ẹ̀sìn àbí kí wọ́n sin lọ́run pẹ̀lú ìlànà nígbà Muhammad òní túmọ̀ wá ashhadu anna Muhammad rasulullah ọ̀sọ́lá Muhammad sallallahu alaihi wasallam tí máa ń jẹ́ yọ wọn sàhábà èyí tó burú jù nínú àlámàrí ìlà dáadáa lẹ́nu ẹ̀sìn gbogbo ọdún bá ń ṣe àdáadáalẹ̀ kò ní ibi tó ń ṣe aburú láyé níbi pé wà á túbọ̀ kó mẹ́. àdáadáalẹ̀ amúmíyàwó náà tó bá rí bẹ̀rẹ̀ ní sinimá ọba ẹ̀jẹ̀ ká jìnnà jọ̀wọ́n mùsùlùmí èyí tí jẹ́ àkórí ọ̀rọ̀ wa lénìí òun náà ni ṣòro tó tọ̀rọ̀ bí yẹn bá fẹ́ túbá kí làwọn mọ́jẹ̀mú ta gbọ́dọ̀ rí níbi tútùbà gbogbo àwọn nǹkan gbogbo tó bá ti jẹ́ ìbáradà àwọn nǹkan tá a ṣe tá a fi súnmọ́ lọ́hùn. lẹ́yìn ṣòro am ìkọ̀kánná tó wá láwọn ṣọ́ọ̀tù wọn. mọ́jà tọ́lọ́ fi ń gba ìbáradà lápapọ̀ sí wa òun náà ni mọ́jà méjì gbogbo tó bá ti jẹ́ ìbáradà gbọ́dọ̀ ní mọ́jà méjì náà. òun al-ikhlasu wal-mutaba'ah. kí ni ó ṣe nǹkan yẹ nítorí tọ́lọ́ ọba kí n fi kọ́sí alẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀wá rí wọn òun náà láwọn sọ̀rọ̀ pẹ̀lú wọn fi gbà á lẹ́yìn sáwùtì sásọ yìí. àwọn ilé tiẹ̀ hajj owó tiẹ̀ àti gbogbo àwọn nǹkan mi tá a fi sùn lọ. wá rí bẹ́ẹ̀ àtọ́wọ́bà tó ń pè dáadáa. ìtúbà tó ń bí ẹ̀tẹ̀ ẹ̀sìn náà tó wá kó wá síbẹ̀ kí àyọ̀ lọ́sìn náà àmàlù tó ń wọ ilẹ̀ lọ́ọ̀ olúwa ní ẹ̀yin ẹrú sí ọlọ́run mo pè yín èyí tẹ́ jẹ́ mọ́mì ní ẹtúbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba yín ọlọ́run bá pè wá sí tuntun bá ọ̀dọ̀ ọlọ́run ọba láti gba tuntun bá. ìtàn pè ní ẹ̀ṣẹ̀ pátátúbá ń bẹ̀ agbọ̀dọ̀ máa tabalika túbá kó bí ẹ̀ṣẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé èyí tó yẹn ń pe tí ọ̀daràn ni èyí ò fi lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gbàgbọ́ ìtúbá yóò ti tẹ lọ gáà tó bá wá dalẹ̀ tó wá gbá kásùbà rẹ̀ mú. àtàfúnlá àtàfúnlá àtàfúnlá kọ́tà ìjọ kìí ló padà bẹ́ẹ̀ àtikárù ló ń ṣe o nígbà tó ń bá ń dojú kiri nù. àtàwùbà ìtúbà ayé àgòjú ìrìnà màsíyà ti ilà Allah subhanahu wa ta'ala. ìtànkù ìtútù bá ní pé ẹ̀ṣẹ̀ tó ń sẹ́wọ̀n ní ìsìnà ló ń ṣe ní olè lọ́njà ní irọ́ lọ́npa ní ọ̀nṣẹ́bọ ní ọ̀nṣẹ́bíbíà ní kúfùrù náà ní ọba tàwọn èèyàn jẹ́ náà ní ètò ọ̀dà lọ́wọ́ sí wọn ọwọ́ àfilẹ̀ títí ọ̀tọ̀ ọ̀filẹ̀ tó ọ̀sẹ̀ náà ọwọ́ àpàrà sọ́dọ̀ ọ̀nà kí lọ́wọ́ fẹ́ kọ́ ọ̀sẹ̀ òun náà làwọn dákejì àwọn kàkàlẹ̀ yìí ọ̀ ní jalè má tó ń kọ́kọ́ kò jalè ọ̀ ní má ọ̀ ní gbèsè náà má àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀sìn ó láwọn mẹ́jọ mi tọ́lọ́wọ́n ìgbà lọ́wọ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ nínú tuntun báyìí méjì ẹ̀mú yìí islam ẹni tí ó túbá lọ ẹni tí ó túbá kó ń bí ẹ̀sìn lọ́nà àwọn èfèrí yìí àdúgbò jẹ́ mùsùlùmí bí káfíìnì bá ń túbá lọ ọlọ́run ọba ọlọ́run ní foríjì ẹ má ti gbọ́ o àti kó kọ́kọ́ túbá ń di ìpìlẹ̀ olómi a ní tó bá túbá kó ń di kúfúrú tí ń ṣe àbí ṣíríkù tí ń ṣe nìkan náà ní foríjì ní foríjì àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi là ń sọ káfíìrì tó ń mutí káfíìrì tó ń jalè èyí tó ń ṣe jìnnà èyí tó ń kúrọ́ níta gbàlérò wọn jàmá bó bá tó bá kó ju ẹ̀ṣẹ̀ ni ọlọ́run lè forí kẹ̀ ìmọ̀ tó bá ah, ní tí kọ̀kọ́ ti tó ràn lọ́wọ́ ó ní kókó ọdún mùsùlùmù náà àkọ́kọ́ tí àkọ́kọ́ tí bá tó wọlé lè nu kó wọnú mùsùlùmù. ṣé wọ́n tó wọnú mùsùlùmù wọlé lẹ́nu yẹ nínú àánú tọ́lọ́ ọba ti fọ́mọ nìyàn títí tẹ́lọ́ ọba pọ̀ títí tẹ́lọ́ ọba bọ̀ ti pẹ́ tí òfin Ìsìláàmù kódà gbogbo ọdún tó bá wọlé láyé kó lo ọrin yẹ kó wà lórí ìwà àdàkùn ah ẹ̀gbọ́n yẹn tó bá dọ̀ náà ọba kó wá fẹ́ sí mu kó wá fẹ́ sí Ìsìláàmù tó tútú bá tiẹ̀ ní kó sí Ìsìláàmù tútú bá tiẹ̀ ní kó sí Ìsìláàmù kó wá sí Ìsìláàmù nígbà tó sí Ìsìláàmù ni àlìsìláàmù yẹ jùlọ lọ́kọ̀ọ́bìlà gbogbo àwọn àṣìṣe ti bọ̀ ẹ́ kó tó di tó ni ọlọ́run parọ́ fún ìyá náà wọ́n pé àwọn eléwo ìwé kọ́ ló ń pa kò bá wa pé oṣù ìjọ kejì kò fàyè lẹ̀ ọlọ́run ti foríjì ẹni tó fẹ́ ẹni tó fẹ́ tó àforíjì gbogbo èyí tó tó fẹ́ràn tó nífẹ̀ẹ́ sí ìyá àwọn ìfọdọ́gbájá ẹ̀sìn wọn jalè ẹ̀ tó bá ọ̀ ti fẹ́ràn rẹ̀ àmì sọlágbájá ẹ ti wọn ṣe sìnà ẹ túbá kó lóògùn náà yìí jẹ kó túbá kó níbi kófúrú ṣe sìnà kó túbá kó níbi ṣírùkù ṣe ṣe ìgbà yẹn ọlọ́run gba tutuba rẹ̀ olúwa sọ́nà alukóhán kẹrì olúwa lóṣà fọ́tàt níbi ẹ̀dín ni yà máa lóun náà sẹ́yìn ha. túbá ta ní ẹtúbá yìí kì ṣe báwọn kan o ẹgbẹ́ ọlọ́run ti yan bí ẹni bò wà lẹ́yìn sáà ti tọ́ ọ̀bàdì ẹ̀rí túbá ta ní ẹsẹ̀ yìí túbá ti fáwọn kan kọ́ àwọn àwọn ní òfin fún

àwọn musa wa jáde tán àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ òun náà wọlé àwọn adáàrin ẹ̀dá fún òun kú dókú tó bó lọ́mọ àwọn ètò wa yí lọ lórí ọ̀nà àwọn ṣetán báyìí tẹ́ẹ̀rí gbogbo tí musa ń sọ láti jọ ìtòlè gbàgbọ́ ìlú máa gbàgbọ́ ọlọ́ọ̀ni ọ̀nà tó ń sọ níwò yìí ó ti kọjá fún ọ. àlẹ́mùsọ̀lọ́ lọ́wọ́ aléwọ̀ sọ́lá ọ̀nà tó ń sọ máa pé àwọn àtìlù kan bẹ ní ẹ̀ma tó ń bẹ ọlọ́run ló forí jiyàn nígbà tí ó sì kàkà nípa ìkólókù lásìkò yẹn tí o ti nǹkan tó ń tẹ́ pé kò sí àdápadà má ìkúlùkù alẹ́bí bá tún máa ń gba lọ́wọ́ ní kòríkì. ọ̀lẹ́ ìfẹ́ni tẹ́lẹ̀bà níbi ẹ̀jú lè yẹ àmàlú ní ṣẹ́yìn láti ṣàtọ̀ ìdá agbára ṣàtàkùn náà. kọ́ọ̀lá èmi lè tó fi à. ìgbà tí mo wá dé wá ní òun tó wá nìsín. ọ̀làdídẹ́ǹtì mọ́tò wá pé ọdún méjì ní kò ní àdéhùn láì bíkùn bá bíkùn bá ńlá méjì eléyìí lọ lọ́tọ̀ eléyìí lọ lọ́tọ̀ à ẹni tí ó yẹ lẹ́yìn omi rẹ̀ ó lè díẹ̀ ọ̀rọ̀ náà ní wàá tún bá ń ṣe òtí kọjá torí pé ó gbà wọn lọ rí kókó sáfà ní fọmọ. olùwà ní kò sí tútúbà fáwọn eléyìí àwọn sá àwọn eléyìí kò wúlò fún wọn mọ́. wọ́n wà lẹ́rìí ẹbí ìnà yẹmu tó wọ́n mú kó fà á bẹ́ẹ̀ ni ẹni tó yẹ pé ó kún gbèsè yìí náà kò sí lọ́wọ́ mọ́ àwọn eléyìí olúwa ni a ti pèsè ìyá tó ní agbára ẹlẹ́ta ẹ̀rọ àti pèsè rẹ̀ fún wọn. dídá alihamudulilayi ọ̀pọ̀lọpọ̀ tá à ń gbọ́ wa kò sí ní ọlọ́kọjá jẹ́ mùsùlùmí gbálẹ̀ akànríra pé mùsùlùmí wa à ń pàdé mọ́sálásí ọgọ́rọ̀ lájọ́ pàdé mọ́sálásí ẹ̀sẹ̀ mùsùlùmí jàmáà tó kó síbi tá à ń sọ yìí àníṣe ọ̀gọ̀rọ̀ èèyàn lónìí mùsùlùmí tàjọ ń pàdé mọ́sálásí tàjọ ń gbáwẹ̀ tó kó sí ta ọ̀dà tá à ń sọ yìí kó títí lọ́ fún náà àti kókó ìpìlẹ̀ tó dà ló fún mi àti kó tó wá fún mẹ́. wọn la fi ń sọ ẹ̀dá kan ẹja wo sinamu dáadáa ẹ mẹ́jà torí ayé ayé tó nígbà ayé tó tì ọ́ lọ́wọ́ sanjó tó tì ọ́ lọ́wọ́ ló fi lẹ̀ ayé tó yẹ bá ọ́ lé lé lé lé mo fẹ́ ti gbá mo fẹ́ dọ̀gbọ̀n mo fẹ́ ti gbá mo fẹ́ dọ̀gbọ̀n ọ wà lé ó wá lè tẹ̀ lọ́wọ́ ń gé tí ọlọ́wọ́ ọlọ́wọ́ sì gbẹ̀mí lára rẹ̀ òkú bá ọ̀nà. iye yìí lẹ́yìn ó lè tán bí ó lè tán ìwà kọ ọ̀rọ̀ ń jọ ibi tó dáa jù tó yẹ ká fi ọ́ sí ibi tó wọ́n sì ju dúkìá rẹ̀ wọ́n fi ọ́ sí bá lọ sí wọn bẹ̀. wọ́n ti ráwọ̀ tó ní ẹ̀sẹ̀ bá a ti àbá ìṣẹ̀lẹ̀ ti tẹ̀rù wọn. wọ́n gbọ́ rí wọ́n lẹ́nu kan láti jẹ́ ìtújọ kan gbogbo gbogbo ayé rẹ̀ iṣẹ́ tó ṣe ó parí iṣẹ́ owó tó wá fún ìwà kọ́lé tó fi kọ́lé lẹ́gbẹ́gẹ́ aláǹgbà tó kọ́lé òkè kí kò ti di lóhùn tọ́lọ̀ tó ní kú dédé ikú accident ló kú wọ́n á ń gbé wọ́n á gbé sínú ilé rẹ̀ wọ́n nílò wọ́n ti àmọ́ wọ́n ti ká gbà láàánú wọ́n á gbé sí orí kírèzì wọn á ah, ẹ dákun ẹ gbé kó bẹ́ẹ̀ ni kẹ́jẹ́ náà lálà sí kírèzì hádìhí àtúndìá ayé nù ayé ni òjì kẹ́lẹ́ omi oṣù tó tó ń tuba ẹ lómi ìgbẹ́ náà lọ́kàn ara rẹ̀ fún oṣù mùsùlùmí tó ẹsẹ̀ ṣáájú wọn fún wa jẹ̀mọ́ mọ́sálásí wọ́n ti fún mọ̀ lọ́kàn ara ìṣòro ìṣòro ìṣòro tó wọ́n tó ń tó ń fò àwọn ti jáde kó ní sùlámù ó kà ó sì máa. àní mùsùlùmí ti ń pẹ́ láàfà tí ó lọ ní ọjọ́ wa lọ lọ gbàgbọ́ ọlọ́wọ́ àwọn kan tó kẹ́ẹ́ tó ń wọjọ́ ìwọ̀n yìí o òkúta rè é tó ń balẹ̀ fún ná. àfà ni ọ̀rọ̀ eré màkọ́ ìjọ máa kìí ṣe wọ́n gbọ́ wọ́n wí. ìsìlámù tó pọ̀lọpọ̀ ń tẹ́lẹ̀ nínú gbogbo ẹni tó bá yẹ kó nítorí láàyè ní ìwọ náà bọ́ títà ń sọ yìí kọ́kọ́ yanjú yẹmí òtọ́ ń kú bá kú bẹ́lẹ̀ wù yẹn. torí kò gbẹ́ tí máa ń lọ lé yẹmí ò pátá tó sì nígbàgbọ́ rẹ̀ tí wọ́n ṣe anábì lówó bẹ́ẹ̀ ó lẹ́ ń tọ́ káàkì rí mi. alikuran awala ewu ẹni bẹ́ẹ̀ yóò kọ́ tuga ewu ẹni bẹ́ẹ̀ wọ́n á ṣe dìnnà ó wá tuba kò dìnnà ẹ fi ń sara ẹni ń jalè ó wá tuba kò tuba kò ń di ilé ológun tó ń lọ́wọ́ ilé àwọn aláàfáà tẹ ọ̀rọ̀ tó bá yọ sẹ́wọ́ ọ̀rọ̀ nínú ọ̀bẹ̀ máa ọ̀ tún bá kó bí olóyún lọ́wọ́ àti máa tún bá kó èsì tì náà ọ̀ tún àmọ́ tún bá kó bí owó ìjà lè. kó wá pọ̀ lọ bẹ́ẹ̀ ìsìláàmù àkọ́kọ́ ló ń lóun jẹ́ pé àtẹ́yẹ ń bẹ fún apá jẹ́ mùsùlùmí. èyí ló ní o ọlọ́mọdé ọ̀rọ̀ àdánwò àtẹ̀mí tí ń bọ́ sọ̀rọ̀ tí ó sì ní sínú ìsìláàmù náà ọlọ́mọdé àárín òfin ńláńlá ni. kéèyàn wà lórí ìsìláàmù àti jẹ́ àti ní kó wá dára fún olùwàmọ̀ fẹ́ràn rẹ̀ sí tọ́lọ̀ lè fi ṣó tó lè fi fi ìfẹ́ hàn sí yẹn láyé tó bí ìsìlámù lọ. Kò mo fẹ́ràn rẹ̀ nígbà bá ti fún ọ ní ìsìlámù ó fẹ́ràn rẹ̀. Ànábì sallallahu alaihi wa sallam inna Allaha yu'ti dunya liman yuhibbu wa liman la yuhibbu. Ànábì ní ẹ̀rọ náà ayé tó rí bẹ́ẹ̀ ìwé fún gangan lọ́nà fi ń ta àánú yẹn sí àwọn ọmọ fẹ́ràn lágbájá. Ànábì kò rí bẹ́ẹ̀. Ànábì tó fẹ́ràn àti ẹni fún ọ lẹ́ẹ̀ma fi rí abdullahi abdulrahman tó lóun sọ fún wọn ní ọ̀nà aláàbí tó pọ̀. ẹ ti máa rí gabriel náà ẹ tọ́lọ̀ ń sọ fún náà ní tó pọ̀ tọ́lọ̀ lè jẹ́nà aláàbí. sọ́wọ́sọ́ fọlọ́ bá ń nífẹ̀ẹ́ gabriel náà wọlé akínà lọ́ha láàyè òkèlè ààfọ̀rọ̀ ìlà máa yọ̀ ọlọ́run fẹ́nìkan ní ẹ̀sìn láyé àfẹ́fẹ́ nífẹ̀ẹ́ sí. ẹlẹ́ẹ̀kejì ọlọ́jọ́ ìmú alẹ́ kíláàsì ẹni tí kú bá kó bí ẹsẹ̀ ní ṣe àfọ̀mọ́ bí ẹsẹ̀ kú bá rẹ̀ ni kó gbé pé nǹkan náà èrúgbà tí ilẹ̀ dátẹ́ ẹlòmí ilẹ̀ dátẹ́ bí àwọn abìràwọ̀ náà ti ilẹ̀ dátẹ́ ni bí ìsìràwọ̀ náà bá fẹsẹ̀ tẹ gbọ́dọ̀ tó fẹsẹ̀ tẹlẹ̀ padà pẹ̀lú kí n sọ ọ́n ni tó bá tún fi ẹsẹ̀ tẹlẹ̀ padà ó tún bẹ̀ pẹ̀lú mọ́sá nù kí mọ́sá kì í túbẹ̀ àfi kí n mú ọkọ̀ láyé ẹlòmí ilẹ̀ dá fún ni gbígbé ẹjọ́ tẹ́lẹ̀ dá fún àtúnṣe wà fún lápẹjú ẹjọ́ fi owó tó ní lójú mọ̀ tìbàjẹ́ káàkiri ayé fún àtúnṣe àti tuntun gbọ́. bí yóò bá ọ̀nà tí ń gbà tẹ̀bàjẹ́ ọ̀nà bí yóò bá lówó kò lórí ṣe kò wá lówó mọ́ tí orí gbàgbé òun ṣe. àwọn kan every Friday àwọn tó ń tò sí ayé àwọn aláwọn lọ kílọ̀bù ṣùgbọ́n oúnjẹ lọ́wọ́ ẹni kò wá sí owó lọ́wọ́ rẹ̀ mọ́ kò sálàáfíà máa tọ́ ọlọ́run àwọn àpàlàfẹ́dọ̀ ẹ̀ sábẹ́lẹ̀ lò kọ́ lábẹ́ ilé yìí ni èyí lè tó kíláàsì rẹ̀ pé kó bọ́ lọ́wọ́ bá sokúsọ lọ́wọ́ bá tí máa padà ń gbé bá padà tó bá ti ń sọ yìí àtúnṣe wà fún ó lè rí nínú tàwùbá rẹ̀ túbá rẹ̀ tọ́lọ̀ ló fòrò yìí torí tọ́lọ̀ láti túbá kéé pépépé dùnú ọ̀gbìn dùnálẹ̀ àti kó mbẹ àti ilé ìdùnnú tó kó mbẹ. àwọn tó máa pé dùnú ọ̀gbìn máa ẹgbẹ́ atúbá tó sọ ọlọ́run ọba ní o ìtúbá tó yọ ọlọ́run ọba lọ́wọ́ tó ń tàánú yàn ó yẹ fún pa bẹ́ẹ̀ dá púpọ̀ eléyìí gbogbo ẹgbẹ́gbẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀sìn túbá lọ́dọ̀ ọlọ́run ọba tó bá lu ọlọ́run ó kà gbàtúgbọ̀ ní kọ̀ọ̀kan ọlọ́run gbogbo àwọn ọ̀nà tá a fi ń sáàtì sí ọ pàtàkì jùlọ sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم هذا الله عليكم كرام فوري ويا كاري كاري ومتاع نبي محمد صلى الله عليه وسلم شما إنه من يمكن بأتوك كبار وإنني الإفراس في الذنب الإفراس fi tẹ̀lé èèyàn jẹ́wọ́ sọ́nà bí ná ẹ̀jẹ̀ rí èyí sí ọ. àmọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ ní ń ṣe ọlọ́run tí ó mọ̀ pé bóun ti ẹ̀ṣẹ̀ ni. jọ̀mọ́ àyè tá à ń sọ ẹ̀yí kó yé wa o. àyìnbó pẹ́ẹ́sẹ̀ ní òun lè kèé sí àwa ìfowópamọ́ náà ọba kèé ṣe pípò ráwọn èèyàn sọ fún un àwọn èèyàn ló mú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹnu lásán láti gbàfà nàbì ẹnu lásán ẹnu lásán òun nàbì ìgbàfà nàbì kò sí lọ́kàn wa. ọlọ́run bá fún ànábì sallallahu alaihi wasallam ó fún láǹfààní tí ò fáwa. قل إنما قل إنما أنا بشر مثلكم. olùwà ní sọ fáwọn tí mo rán ọ sí pé ìwé ṣẹ̀dá mi o. ẹ̀dá bíi tiwọn nìwọ náà bá ti ṣẹ̀dá àwọn la ṣẹ̀dá tiẹ̀ náà. ànábì ìwà lọ́nà yanu ànábì ìwà lọ́nà yanu àtọ̀ abdullahi àti amina olóde ànábì bí ti yára rẹ àti bàbá rẹ ti di náà ó kàn sí ànábì lẹ́sà ni. ọlẹ́dàá bíi tí wọ́n lè ní náà ni wọ́n náà àmọ́ tí mo fi yàgò fún yín yìí ìlàyà mo fi yàgò sí yín ẹ̀sìn má pèpè ẹ̀sìn wọ́n ní tó wọ́n fi yàtọ̀ sọ́nà ni pé ìwọ́n ń jẹ́ bẹ́rẹ̀ náà ọ̀nà méjì lọ́lọ́ fi ń kálẹ̀ nínú gbèsè fún wa alákọ̀ọ́kọ́ onítàrọ́ tó fi kún àmúrọ̀ yìí nǹkan méjì náà wọ́n fi hàn ní mùsùlùmí kalẹ̀ fún yín ìgbé lọ. alákọ̀ọ́kọ́ ìkáàbù lọ́ ó ní alukuhani karim ẹlẹ́ẹ̀kejì wọ sunnati ìtàmàládìsì ọ̀gọ̀rọ̀ wa lónìí ntọ́nà ọba ṣe ní haramu nìkan láàmú láharamu àgbàntà náà ló kó láramu láramu ewu ńláńlá ni jama eléyìí ò ní túbọ̀ láíláí ẹni tí ń gbọ́ ní síkì kò gbọ́ ní haramu ó ti máa gbọ́ òbí tẹ́lẹ̀ tó bá jì ní music, síkì gbọ́dọ̀ náà gbọ́mọ́ ewu ọ ní kéèyàn máa gbọ́ ní síkì. ẹni tí ìyá bọ́ pọ̀ ẹlòmíì ti ẹ̀mí pẹ́ ewu ńláńlá ni kẹ̀bírọ̀ kẹ̀bírọ̀ tó ní mẹ́rin kàbáyìí ẹ̀sẹ̀ ńlá ńlá ní ilé ẹ̀mọ́ yàfọ́tò inú aṣọ àdáyàfi àdáyàbà yóò mẹ́lẹ̀ kìyàmà alìmọ̀sọ̀ gbèrò alẹ́mọ̀lówó bẹ̀ nínú àwọn tí yà wọ́n lè ní alẹ́ kìyàmà gbogbo àwọn tó yàfọ́tò ni wọ́n pè lọ́mọ ìwọ́sọ ọmọ lẹ́sìn tó kọ́sẹ̀ rẹ̀ àbí àti ká mẹ́ ẹ̀tẹ̀lẹ́sẹ̀ bí yóò bá mẹ́ ẹ̀tẹ̀lẹ́sẹ̀ kò lẹ́tọ́ bá kó mẹ́ ẹ̀tẹ̀lẹ́sẹ̀ kò tún wá débẹ̀ ọ ọ nígbà tó yẹ ìṣèyí tán àlùkìlá omi náà sàn nínú dàn èyí tó jẹlẹ ẹkẹ nínú. bó bá ti fi ẹsẹ̀ lélẹ́yìí èmi tètè lè kọ kú mbẹ́ mẹ́tọ̀ pé ó fọ àtúrùgbà bẹ́ẹ̀ni náà bá dàgbà bàbá mi bẹ́ẹ̀ ti ń sọ yìí dájú ìdí náà wá tó rí èmi náà wá túbá wo orúkọ ọgbà mi ọmọ àmà tó so bí èsì ní sọ fún ọ̀hún èsì ní gbọ́ sọ̀rọ̀ níjọ́ tó ń bá ti ń sọ níjọ́ tó bá ti mọ̀ pé tó ń sọ ọ̀dà tó wọ́n ń sọ pé pẹ̀lú ògbó ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run sí ọ̀rí ẹni ẹni bí ó ní pẹ̀lú ògbó ọlọ́run ẹ̀rín padà sílẹ̀ èso ti dó tì ọ́ níjọ́ tá a bá rí ibi ní wọlé níjọ́ tó kún kan yóò dá mùsùlùmí sílẹ̀ mọ́símọ́lẹ̀ kó má lọ pé sẹ́fọ̀ àtò ìpadà túbá ìmọ̀ sọ pé ìpadà túbá ọ̀lẹ̀ nínú àpẹẹrẹ tí mo pé eléyìí dúró yẹn ni ìwọ tó kí ọ lè kó ọsọ tó ti ṣubú síbẹ̀. àìmọye àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá wọ́n ti kú pẹ̀lú pé àwọn nǹkan kéékèèké láwọn tó pa wọ́n ẹlòmí ajá tí kò kàbẹ̀ ló gbà lọ ẹlòmí tó gba ìpínlẹ̀ síbẹ̀ náà nù bọ́ọ̀ ní jáde mọ́ ni bọ́ọ̀ jáde lé lówó lọ ìwọlẹ̀ dẹ̀ akọ àwọn tẹ máa rò pé mo ti bá nìkan náà pààyàn ni. ó bí báwo ti fẹ́ kú èyí lọ sùn kó sì tóbi ogun sójú kú. èyí ó jẹ sàárì sẹ́nà ni kó sì sinmi kó ká gbà òun kó sì jì kò jí má. nǹkan kò ṣe yàn ó sì fa yẹlẹ̀ kákan wá nǹkan ti má náà ni ebi kan fọmọ fẹ́rẹ́fẹ́ ni òun yẹ fẹ́rẹ́fẹ́. bẹ́ẹ̀ni ò bá fọyà ipa ọlọ́run kọ́ lọ́tún mọ́ ni ọlọ́run ló mú ọkọ sí gbúgbà mẹ́lẹ̀ kẹ́kẹ́ báyìí kẹ́kẹ́ tí ó à ah, ọlọ́run tó dùgbà rẹ̀ lọ nígbà tó kí ẹ tẹ̀lé nǹkan yìí kòtò sílẹ̀ má dájọ́ sí má ìdájọ́ sí ni ìrora ńlá ni ó lóun tẹ́lẹ̀ mú ìfiri tuntun bá wà ọ̀dọ̀ náà bá lọ. ẹlẹ́ẹ̀karùn-ún àgbàdàmú alẹ́mọ̀sẹ́lẹ̀ sàmínà tónà gbogbo ẹ̀sẹ̀ tó ti tẹ̀ pátá tó tọ́kù mẹ́rin ni fún kábàámà lórí kábàámà lórí ẹ̀ àyè fẹ́ǹsẹ̀ tẹ̀ fáàrí ẹlòmí àti máa fẹ́ ìdè fáàrí ọmọ yìí tó bá láwọn ọmọ gẹ̀ẹ́nu fún un fẹ́ẹ̀ ìgbà tí mo wà ní sàǹgbó òde kí n tó bá yá lóun bá tìlá ni kò mú láì dáa ọ̀ kábàámà lórí ẹ̀ èyí sí sáwàdà kábàámà ẹ̀kẹ́ ni wọ́n yìí èyí láwùrẹ́ mẹ́rin èyí tó wíwá mọ́ nígbà tó ti dàgbà tó ti dèyàn dáadáa òun ni àìwúrẹ́ máa bí ẹ̀ bá tú pé bá fẹ́ tú bá ń bí ẹsẹ̀ kí ẹ̀ kábàámà lórí ẹsẹ̀ òun ni kọ́lá àná Muhammad sallallahu alayhi wa sallam anadamu tawba anadamu tawba ìkábàámà gẹ́gẹ́ ni wọ́n tó bá kọ kábàámà kí kọ́kọ́ bàjẹ́ ìdí ọlọ́ọ̀ba tó bá rí jẹ́jọ́ náà yá ayé ẹ̀lẹ́dí náà àmánù tí o lóyún lọ lọ rí tó bàtà ńlá tó hà ẹ̀yẹ ló tó hà lọ. ẹ tún bá lọ fẹ́ dọ̀ lọ́wọ́ báyìí tútù bá tó ní túmọ̀ tútù bá tó ní túmọ̀ ni pé ọ̀ ṣe kò rẹ̀ kí ìpín ọ̀sẹ̀ lónìí ọ̀sẹ̀ àwọn la lónìí ọ̀la tó bá ń bẹ̀. nínú tí máa kò mọ ibi tí ẹ̀jẹ̀ ń ṣe ń wá tó o bá ti mọ tó o tẹ̀sẹ̀ ṣe ń wá ọwọ́ àdìbẹ̀ nítorí ti sìn náà nítorí fásitì náà rẹ ni pé ọ̀nì girlfriend wọ́n tó ń ti sìn náà nítorí fásitì náà rẹ pé ọ̀nì girlfriend ọwọ́ àkànṣe náà ọ̀nì boyfriend mọ́ ọ̀nì girlfriend mọ́ ṣé èyí kò kò tún ìkànnà nù ìwọ́n tó wọ́n mú sí àwọn ìtọ́ ń bá yẹn ni wọ́n mú gbé àwọn ìtọ́ ń bá yẹn ni wọ́n sábú àwọn ọlọ́wà tó tiẹ̀ ń bá wọn rìn mọ́ kí ẹ wo gbogbo àbádúgbò tó ń gbé ló sábà tó ń tẹ náà ni kí ìjà ni wọn náà ṣe ń jíra nù èyí tó parí ẹ tó bá yẹ pé ẹsẹ̀ tó ń bẹ láàrin wọrọ àtẹ̀dámanìyàn ní ohun agbára o ẹ̀jẹ̀ tó ń bẹ láàrin àwọn náà wọn náà lágbára àmọ́ èyí tó ń bẹ láàrin wọn aṣọ mẹ́yìn ọlọ́run ní forí jọ láéláé ó dùgbà sẹ́ni bá yẹ kí òun làwọn awọ́rìmọ́ lónìí ẹlòmíràn ni ẹni òwúrọ̀ báàrin ilẹ̀ tó ń bá ti dáwọ́ ti kán àárín ìwọ àtẹ̀yìn pọ̀ ọ̀dà títí jẹ́ ìsìlámù náà nù àwa làájọ ń gbé pọ̀ wà tọ́lọ́kàn jọ gbé pọ̀ ìwà àárín àwọn àtẹ̀yìn bá dá lókè pé àárín ìwọ ló ń dà gbogbo ẹ̀fẹ́ ọlọ́tọ̀ tó ń bẹ lọ́wọ́ rẹ èyí tó ti jẹ ẹlòmíín tó ti jẹ àgbákò mi kọ̀ọ̀lẹ́ nípa tán ó tẹ̀ táwọn àwọn olóṣèlú tí wọ́n ó ti kówó kánsílọ̀ ó ti kówó ọ̀jù jẹ chairman owó local government government owó tí wọ́n kó jẹ yìí ó sì ni báwọn báwọn ṣe bá ṣe lépò sí pẹ̀lú abúlé wọn bó síwájú ọlọ́run ọba eléyìí ló pọ̀ àfi kó pọ̀ fún wa kó tó kò láyé tí wọ́n á fi jẹ́ àlìkíyàmá tó ọ̀bá wa rí pọ̀ ewu ńlá ni. Ànábì sallallahu alaihi wa sallam ẹ̀ndì lọ́wọ́ sọ ọba rẹ̀ pé atẹ́dì rú náà mẹ́lì mọ́fìlì tẹ́lẹ̀ lẹ́nu irú èèyàn alẹ́kọ̀ọ́ mọ́fìlì àwọn sábẹ́ ní alimọ́fìlì sòfin náà máa là bẹ̀rẹ̀ amúnáwó wà lámàtà ẹni tó pè mọ́fìlì tù bára mọ̀ ní pé ẹni tí ò ní kọ́bọ̀ lọ́wọ́ five naira kò ní wọ́n yà máa tá gbogbo tí wọ́n fi ń gbádùn láyé ẹ̀ lórí lọ́dọ̀ rẹ̀. Ànábì ní kò rí bẹ́ẹ̀ alùmọ́sílẹ̀sọ tí ìmọ̀tí tí ìmọ̀tí yà ti yọ ọmọ ìkẹyà máa ti di sọ́láàd wàzakat siyam. Ẹni tí jẹ́ mọ́sílẹ̀sọ ní ìdí ẹ̀mí ànábì òun náà ti jẹ́ nígbà tí ó kú gbogbo tẹ́ dáadáa ń bẹ lọ́wọ́ ẹ̀ ti tẹ́ dáadáa tó lè mú ìyàwó àlùjẹ́nà èrò rẹ̀ kún àwẹ̀ rẹ̀ gún ájì rẹ̀ gún ọrẹ́ olówó zaka walakinnahu qad shatama hadha wà daraba hadha wà atalamana hadha wà wọ́pọ̀pọ̀pọ̀ hadha. àmọ́nu tó ti máa ń rẹ̀ gùn rẹ̀ ó gbu eléyìí lọ́nà tí ò tọ́ eléyìí gbu kò fẹ́ntì wò lé bí ọ̀bùn wọn tó ń sòkò lò tán wọn tó wá fẹ́ yí ọ̀ọ́dún tó lé ní ewu ńláńlá ni. wọ́pọ̀ háàdà ó pẹ́ lóyìí wọ́pọ̀ nǹkan yàn wọ́n akálàmọ́là àdá wọ́n tó ń jẹ owó èèyàn lọ́wọ́ yóò dá ọ̀rùngbà náà wọ́n smarti ni ọba ara ìlàlẹ̀ kìyàmà wọ́n kọ́ dàbà àdá. ìsọkòsì náà máa yàn káàtó sọ fún yàn ti sì náà tó lágbájá ó sì náà ni à ó lé wọn jọ náà bá. ẹsẹ̀ tó ní agbára ní kọ́ọ̀pù yẹn lẹ́yìn náà ẹsẹ̀ tó burú jù láyé omi kọ́ yálùbá yìí kọ́ lẹ́yìn náà lẹ́yìn tó ti bí ọ̀daràn. ìsọ̀fi dára ni pé àbíkọ́ pìrìsẹ́ǹtì yẹn mẹ́ta kúra rẹ̀ tó fẹ́ nígbà tí wọ́n ṣe dìnnà náà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta wọn lọ́lẹ́ rí wọn lẹ́ẹ̀kan náà kéde ah, bọ̀dá yìí náà rí wọn níjọ́ tuesday àwa yìí náà rí wọn sọ́dọ̀ ìjàpá náà rí wọn. Ah, ìyá ti di ọ́ ogun ńláńlá ni fún yàrá kìyàmà òun la wàá kà fún lónìí. kóbìnrin máa rin ikú lọ dá kóbìnrin máa kókó máa múra tí òkè dá kò dá àmọ́ kò túmọ̀ tó ń sìn náà ni. òní wọn lè má dọ̀pọ̀ rí. àwọn àmọ́ àyè wọ inú ta ní ọsẹ kọ túbá náà nílé yẹn náà àmọ́ àwọn sọ fáwọn tí wọ́n ń lẹ́kọ̀ọ́ náà pẹ́ntì ẹ̀ka lẹ̀ má ìwọ́n tó ń pa alẹ́ ha ni aborí náà bọ̀ ọmọ àlẹ́sà aborí ni àgbákò ni wọ́n wọ́n náà ti mọ àgbákò tó wí ni àjá ni ọ̀sùnmọ̀tò wí ó ti ní tuma àǹfààní àdúgbò ó ní tuma ọkùnrin jìnnà ni gbogbo bá ti wá ká lọ ní tó bá àlè kìyàmá ṣe kó ti mú àwọn tẹ́ bí ìgbà tó mu àlùjẹ́ náà wá tó bá dé àárín ẹ̀ka tó tẹ̀ àlùjẹ́ náà wọ́n ní wọ́n lọ ọlọ́wà wọ́n máa rọ bùkàdé láàrin àbí kì í sàbòsí fún yàn ẹ̀tọ́ lágbájá wọ́tọ̀ búyàn. àyẹ̀lẹ́kọ̀ọ́jọ́ ogún mi bí àìsẹ̀ kí ogún yàn yìí. ó yẹ kó o ti lọ bá aláyé kó o ti bá kó mẹ́ ọ̀yà ń ládà àwọn kó kí ẹ̀ha fáwọn tó ń bú ládà àwọn kó kí ẹ̀ha fáwọn tí adáwẹ̀ gbogbo fún dáadáa tó ní kì í ní tó lè sùn lórí ìdálẹ́kìyàmọ́ àwọn àhàtọ́ fún yàn.

kódà ọ̀rọ̀ ẹ̀yìn náà bẹ́ẹ̀ gbogbo náà tẹ̀gbà láyé anábì sallallahu alaihi wasallam anábì lẹ́tọ̀ọ́ lẹ́kọ̀ọ́ àbòsí ti gbẹ lọ́wọ́ rẹ̀ tó ṣe fún yàn dá padà kó tó dijọ́ tí wọ́n lọ wá fi ẹ̀kọ́bọ̀ kó ti sọ wá mílíọ̀ sí òní rí. akọ́wé gba wà fúra yìí lọ́ba ẹ̀dàkùn alájí mo sọ̀rọ̀ lẹ́yìn ojú omi yẹn torí yìí ní kàrà mo gbé ojú yẹn dákẹ́ torí yìí ní kàrà mo gbé omi àmúlà tí ìlú padà padà kàrà ọlọ́wà ní sìn kọ́ bá yí dápa ogun ńlá rẹ̀ fún ọ abdullahi abarikọ́lá wọ́n sà sí wálẹ̀ tó bá àtàhẹ́ nínú dáàbì kàmàlà ńlẹ́bàlà orí wo ni alẹ́bìnrin bá fi lè túbá kó bí ẹsẹ̀ kò lẹ́sẹ̀ mọ́ lọ́rùn ọlọ́mọṣẹ́ ìyá túbá kátó sáré lẹ́wọ̀ ọ̀ṣùgbà tó túbà wà ọlọ́run ọ̀sọ́lọ́ lọ́hùn àwọn afáwa ọlọ́ọ̀bá ní kí tí wọ́n bá wọn afáwa ní kàáyé ọba kí wà foríjì wọn aláìláhìlọ́lá gbogbo ṣẹ́ dáadáa tí wọ́n ṣe ọlọ́mọba àkóso wọn lọ́gán aláìlá mẹ́tàbá tó gùn mọ̀lẹ́bí wọn náà aláìláhìlọ́lá وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم